أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يلف فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد ورسوله ونصلي ونصلي على أصحاب المرسلين وعلى اله وصحبه اجمعين وبين نستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين adúpẹ́ fọlọ́hún o. alhamdulilah. adúpẹ́ fọlọ́hún. alhamdulilah. alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. ní gbogbo gbà àtijọ́júmọ́ pátá ni ọlọ́run fi ìtò ńlá káyé fi lè máa mọ̀ pé nǹkan kan ní fi ń jọ ìṣẹ̀lẹ̀ lápapọ̀ ní o àbí ní àdáni. ní ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan ọ̀nà tọ́lọ́ gbà fi hàn kálukọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àwa dúpẹ́ fún yín pé gbígbà yìí ṣe burú tó gbígbà yìí ṣe bó ṣe rọ́ọ̀fù tó inú ìgbà yìí náà làwa náà wà tí wàá ń sànù wà báyìí nítorí pé bẹ́ẹ̀ bá wo ohun tí ń ṣẹlẹ̀ nígbà èyí mọ̀ yìí pé ìgbà yìí ti ó ti burú gan. pàpà jùlọ ẹni bá ti ń gbọ́ tọ́lọ́mọba fáyé lẹ̀ fún tí fi ń gbọ́ tó sì mà ròyìn gbọ́ tó lẹ́mí ọ̀kẹ́ àmọ̀yẹ tí ń gbọ́ ròyìn náà wọn àtúmọ̀ gbọ́ náà bí a sọ gbogbo ẹni tó yẹ kó fi tagìrì tó yẹ kó fi ṣe ìyẹn ní tó máa fi jà ìwọ ò ṣe làákà ìpè gbogbo ibi tí àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ sí èèyàn làwọn náà ni ebi ọkọ̀ la àwọn nǹkan yóò ṣẹlẹ̀ sí wọn wọn náà ò mọ̀ pé yóò ṣẹlẹ̀ sáwọn wọ́n ti wá rò pé ìwọ ti kó nu ẹni tó lè gbáyà tiẹ̀ náà ń bọ̀ ò mọ̀nà. àbí. ìgbáyàwó àwòlàwọ̀ ẹ ká ẹ ká máa kàn rò pé bígbà pé orílẹ̀-èdè káàjọ wà pé kọ́ máa ká máa rò bẹ́yẹn. kódà bá a sí lórílẹ̀-èdè mọ orílẹ̀ sì ni wá ẹ mọ̀ pé àwọn èèyàn wá ní nǹkan yìí ṣẹlẹ̀ sí. mọ náà ni wá kọ́lọ̀ ń jẹ́ káwọn ìjọba wa kọ́lọ̀ ń bá ní tàwọn jí. kó jẹ́ kí wọ́n gbọ́ràn báyìí. àmín. tí tọ́lọ̀ ń bá fẹ́ sànù wọn n tí wọ́n lè ṣe ojú pé gbogbo àwọn àfa tí bá ń sòdodo kí wọ́n kọ́ńtà sí wọn kíjọba fúnra ẹ̀ wá sánà bódòdó sì máa di ti aráàlú lórí rédíò ni o tẹlifíṣàn ni o nílésílé ni o lọ́jà ni o níbi iṣẹ́ gbogbo àwọn iṣẹ́ ńláńláńláńlá wo mínísírì ló yẹ kí àwọn àfáà súnà kọ̀ọ̀kan wà ní ìtọ́nisọ́nà fáwọn tí ń jọ̀gà ń bẹ àtọmọlẹ́yìn ní ìmọ̀ kó wọn jọ níjọ́ nígbà kan tí tẹ́gbẹ́ túláàs túláàs wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ ọlọ́run kẹ́dẹ̀ sí lọ́nà tó múlá ká ìlọ́wọ́ kí wọ́n máa jẹ́ kí mùsùlùmí bá mùsùlùmí sọ̀rọ̀ ẹ má lóhun tó ní nǹkan mí náà ti ń ṣe àwọn èèyàn tiẹ̀ náà ní kó máa bá wọn sọ̀rọ̀ ẹ má sì ládàkùlù pọ̀ ẹ má dàpọ̀ mùsùlùmí ládàlú èyí tí àwọn aráàlú lè máa rí ẹnu yọ síjọba tí wọ́n lè fi ráyè da òpó ẹ̀rú mọ́jọba káwọn náà mọ̀ sí. tẹ́bá kó mùsùlùmí àti kírísítẹ́nì jọ tẹ́ni kí àfa mùsùlùmí máa bá sọ̀rọ̀ kírísítẹ́nì ọ̀rẹ́ jọ́rò pé ẹ fẹ́ fọ́ọ̀sì àwọn sí ìsìlámù ni tẹ́básì kó mùsùlùmí àti kírísítẹ́nì jọ tẹnikẹ́ni kan máa fi lórúkọ jésù mùsùlùmí ò ní dáhùn. ẹ̀fìdàkà ìṣe kí lẹ́sìn rẹ mùsùlùmí ni islam lẹ́sìn rẹ ahan ẹgbẹ́ àwọn afáà tán bá nílà aka yìí tí ìtẹ́jọ́ máa wúruwúru ẹ pè wọ́n wá kán bá wọn sọ̀rọ̀ ọlọ́run gbogbo sùkúù gbogbo sùkúù kí ẹ lọ fi ètò tọlọ́ǹbọ̀bẹ̀ lọ kọ́ máa jẹ́ odidi subject kọ́mọ́jẹ́ yàrá kàdásẹ́jọ́ jimá nìkan hmm. subject fọmọ mùsùlùmí kama a máa kí ọ̀kan sọlọ́ fún wọn ìlú yìí ti rọ́ọ̀fù o jàmá. ah ah ní àná à ń lọ lé afẹ́délé ní kọ́ọ̀lù bá wọlé ọ̀kan náà mo wá sí mẹ́lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ rẹ̀ àwa náà mọ̀ ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́jọ ni wọ́n ìyàwó náà ìyàwó tiẹ̀ àti ìyàwó tọ́mọ tiwa yìí ọ̀rẹ́ náà jọ ni wọ́n kódà àmọ́ ìyàwó rẹ̀ ń bí ẹ́ mowó gba pé máa tẹ̀lé ìyàwó ibà tẹ̀lé ìyàwó ọmọ tiwa wá sí ọ̀dọ̀ wa ní bá pè wá pé wọ́n pa ọkọ rẹ̀ mọ́júmọ́ àná. kí ló dé wọn náà fi jìláńtì fi yantí bò ó rà ńgbà bá dé nígbà sáde wọn làwọn gbọdọ̀ bá náà lọ. ilẹ̀ mọ́ àṣà ìyàwó sínú àkà ìtara gbogbo ẹ̀ mọ́ra wọn so kò jẹ́ ńláyè pé èkó mo fọ́rọ̀ tí ogun ni àárọ̀ ìlà tó àṣọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ wípé ní àdúgbò wọn ọkùnrin ti kọ́lé síbẹ̀ ṣé kò ń bẹ̀ wọ́n pè ní àgíríkì ní ẹ̀yìn Ikorodu ẹ̀sìn eré àyẹn ni títà gígìlì yẹn máa lọ bẹ̀rẹ̀ ọmọkùnrin táwọn èyí náà sí. wọ́n ní ọ̀pá epo kan wá ń bẹ lérí àyẹn tá a máa ma fọ́. federal government wa kó wọn ò jẹ́ wọn rí fọ́ mọ́. ni pé wọ́n á wọ́n bẹ̀rẹ̀ sí máa wá wọ́n máa lọ kákàlùkù mọ́lé wọ́n gbowó wọn wọ́n gba dúkìá wọn wọ́n bá yàwó wọn sùn. àwọn landlord wa sarajọ pé ah, ah, irú wàhálà wo leléyìí ní alọ́ọ̀rì bá wọn àwọn náà dájú rẹ̀ pé ẹ̀yìn tá a máa yín dánwò yìí kódà ẹni wọn wá dá wọn láàmú báyìí wọn ní ọmọ àwọn kọ́ tẹ́ bá rọ́ mọ àwọn tẹ́ bá ti rí mú ẹmu wa ojú yín làwọn fi pa ọmọ àwọn kí ń jalè ní bá kóra wọn jọ àwọn landlord bá kóra wọn jọ pé ó ti dà àwọn ti àwọn ti gba agbára nìyẹn kódà wọn ní wọn tún gbowó lọ fún àwọn ọ̀gá nàìjíríà jẹta pé nígbà tí sọ báyìí àti pé sọpọ́ọ̀tì àwọn ni àṣírọ́ ni ní wọn ṣe fìjìláńtì gbogbo yàrá bá ń sọ de bó ṣe adalé ìjẹta mọ́júmọ́ àná nù má má ná ẹ̀jẹ̀ dẹ̀ kó má jáde nù wọ́n á pa seventy nu landlord seventy yẹn pa láyìn ọmọkùnrin tọkọ tọmọ ọ̀rẹ́ wa yìí láyìn tiẹ̀ sí tiẹ̀ nìkan èèyàn méjì landlord méje wọ́n pa mbẹ ẹ wo ntáyé dà ẹ wo ntáyé dà mọ́jọba lọ́wọ́ mo wá béèrè pé kí ni wọ́n ṣe àṣeṣe wọn kí wọ́n àṣeṣe wọn làwọn ọlọ́pàá ń pa sísùsù náà ni kí wọ́n ṣe sí wọn mọ bí wọ́n wà ní iṣẹ́ tó lọ bá wọn ò tó bẹ́ẹ̀ ẹ wo ohun tí gbígbé ọ̀rọ̀ ọlọ́run jù sẹ́yìn dà tọ́sọ̀dù dà <laughs> eh, ó ti yíwọ́ jàmọ́ túláàsì ní lọ́mọ ànábì ádámù ó fi padà síbi tọ́lọ́m túláàsì ẹ òbí tí ń lọ nísìn kò sí present governor kan sìn ní olédè yìí tí ọmọ sàbámọ̀ ní sí. pàápàá jùlọ àti ọ̀sẹ̀ kejì yìí téèyàn bá dénú àníyàn wọn wò ó ti dà kankan sí mà káwọn máa lọ jẹ́ lákọ̀ọ́kọ́ torí pé ìyà tí ìyà tí ń jẹ ní ìsìn wọn ti jọrọ ẹ̀ sẹ́yìn àyímọ̀ ìpọ́lọ́kọ̀ ni nígbà gọ́fọ̀n bá ń sọ gbangba ta wípé ẹ̀yin aráàlú ẹ̀ mọ̀mọ́ bínú ẹ̀ má dààmú láàmú kò sí tóun ó fi kò sí kàkà gbọ́ òsì táwọn òsè pàṣẹ wá sí. kí ló wá fà ìsì. ìtì máa jẹ́ wọn ìlànà tí ò sí bẹ́ẹ̀ mọ́ ni ibi mẹ́mẹ́ ìbọ́dọ̀ mú jẹ́bẹ̀ kú lára yìí ni. bí táǹkì gbọ́ gbé ọlọ́ni ló ní sábà ló sì ní kí sábà máa jẹ́ sábà ẹgbọ́n ṣe gbogbo ẹni sáàrí gbogbo àmọ́ nì kí ló wá fa òsì báyìí fúnjọba ìfọ̀jọba alákàbẹ̀ kó náà ni ó di pọ̀ ń tọ̀ njẹun sáré wá kí ọwọ́ adi jẹun ara nàìjíríà wa ń fi kó bẹ àwọn èèyàn kí bí ẹ wá bá nílé po. ẹ sọ fún ìjọba ibi tí a máa ń gbọ́ kẹ́ padà sórí ìtọ́lọ́hún láti federal government the state the local government. kagbọ́ lẹ́rọ̀ gbogbo ẹni tó ti kọ́lé ní ẹ̀padànù yìí tẹ́bọ̀ wá sọ́sọ́ tún ẹ̀jẹ̀ asọ́sọ́ sí náà èèyàn mélòó ló ráyè tọ́lọ́hún èèyàn mélòó náà tí wọ́n yìí ni ò yẹ kí wọ́n pa bàbá ìmọ̀ mú fún wa ní wọ́n fún wa lọ́gbọ́n kẹ́ńjọ́ kan wọ́n béèrè wọ́n kọ́ sí bí ìbéèrè wípé. ẹmbásẹsì náà tó ti lóbìnrin lé sẹ̀rí ní kí wọ́n lè lóko pa àníbẹ̀ ni ṣé ni àní èsì ok ṣé gbogbo ẹni títí ń ṣe sìnà ní ìsìn sí wọn sì rẹ wọn lẹ́yìn pé Ọlọ́run bá àlékè ọlá yí òkú lóko gbogbo ẹni ti ń dáràn tí ń fi ayọ̀ dáràn òkò sìnà wa di tọrọfọkálé anabi dẹ sọ sàṣàlà wípé adésọ yìí anabi ní njọ tẹ bá sọ sìnà di gbangba tẹ bá sọ sìnà di ntí tí ọ̀ lákàkó mọ́ anabi ní ẹ máa retí àdánwò tí bàbá bá bá yín òrírí àìsàn tí wọn tẹ ẹ gbọ́ kọ ẹ rí kọ ẹ máa retí ẹ ìpanyin kékeré tí ẹ gbọ́ rí ẹ máa retí ẹ wọ́n sọ fún mi láàárọ̀ yìí pé agbègbè yẹn ti tú ní ìsìn kálukú ti sá dànù pé àwọn yẹn ń dirù wọ́n ń dirù sáré kálukú sáré dirù jáde kó ni kó tó kà wọ́n náà sọ́tàn ṣé fọkànbalẹ̀ wá wà ń bẹ mọ́ǹsì njọ́ mélòó wọn ni paná pàápàá wá sádùúgbò yẹn pé ẹ wá sí lẹ́tọ̀ fún wa ẹ wá ẹ wá gbó wa ń kẹsẹ́. láàfáà súnà ni o. ẹ wá tawájí ta ni ọ wà níbi àwọn àfáà súnà pé ń sọ̀rọ̀ tí ò ní kàn. Ah, ṣé kò ní kẹntì sọ́nà ṣé ọ̀kẹntì wì nígbà míì lákàn àkànṣẹ́wòmọ́lá wá sí la pé ebi náà sùn ni ní àárọ̀ ìjẹta ní àárọ̀ ìjẹta nínú ilé tiwa ládàbí ni mo ti ń bá wọn ilé àásọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ mo wá ń ṣètọ́nù sọ́nà fún wa pé ẹja àrìnbá ẹja àrìnbá yìí wàláyìí ìgbà tí màá ka tẹ̀síìrì lẹ́yìn tá a sọ̀rọ̀ ń tán tí màá káyà kúránì wàláì gẹ́lẹ́gẹ́lẹ́ tá a sọ̀rọ̀ ni mo sọ fún wa mo níjọ́ tí a bá tí ń bá ka tẹ̀síìrì dé kíṣẹ́ tirẹ̀ màá ní kí wá fún yín lé mi ìdẹ̀ rọ́rùn mi ìdẹ̀ tí ìka kúránì kì í tó bá sọ̀rọ̀ yẹn. mo ní nìyẹn o ká sọ pé bọ́yá èmi lọ gbọ́ wáàsí níbì kan ni tí a sọ̀rọ̀ nù lé báyìí yóò dàbẹ̀ ń gbọ́rọ̀ wa ìmọ̀ wa kàtà òsìrì ayàtọ̀ kà tí mò ń kà lọ. nígbà tí àwọn afọmọ atu gẹ́lẹ́gẹ́lẹ́ tí mò ń sọ̀hún lọ́sẹ̀lẹ̀ mẹ́. ta wá sí ìbáwí. ibi la fi ń bá gbogbo ẹ̀yin tẹ́ ń fààyè lẹ̀ tẹ́ sọ tẹ́ sọnù rọ̀mùdánà di ti ẹ fi ń béèrè sinmi láéláé lọ́dọ̀ ọlọ́run ibi gbogbo ẹni tó fi sẹ́lẹ̀ wá tẹ̀síìrì bí tó sọ ni pé tọ́dún mi ò fi dé ọlọ́run mọ́ dà láàmú. àmín. mọ́ fìtínà mi. jẹ́ ń jẹ jẹ́ ń mu jẹ́ ń ná jẹ́ ń rí ná rọrùn. gbé jẹ́ mú mi gbà náà rọrùn. ibi nìtúmọ̀ káfá yẹlẹ́ wà gbọ́ tẹ̀síìrì ebi ẹlòmíì ò tó fi oṣù kan yìí lẹ̀ iṣẹ́ náà ni tó fi ń ṣe twenty four seven náà ebi yóò dẹ̀ ṣiṣẹ́ náà ti a rí yóò ṣe wàhálà náà pàdé ọdún tí ń bọ̀ náà tún ni. ọlọ́run mọ bí ṣe yọ ọ́ kú ó sì bí ṣe fi í ìfàsìkò lẹ̀ pé a oṣù kan yìí yaba nígbà tí èsè dì wọ́n ti ń bá ṣe dé ìdásíkò tẹ̀síìrì kì í sì máa lọ ẹlòmíì sọ fọlọ́run níbẹ̀rẹ̀ àwẹ̀ ni pé tẹ̀síìrì yìí òun ò ní pàjẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin arọ́kùnrin bẹ́ẹ̀ arọ́bìnrin bẹ́ẹ̀ wọ́n ti ń sọ tó bìnrin kan fún mi ní àná yìí pé bọ́ọ̀lọ́ bí súná ọmọ ni wò ti àsìkò tí tí wọ́n fẹ́ ṣe òtí wà délẹ̀ lónìí a òun lọ tẹ̀sí ẹ ti ṣe sùúrù ó ní òun sọ fọ́lọ́hún lọ́dún yìí pé a tí ọba ti pa òun tí ọjà bá ṣe òun a fún ara àwọn òun ò ní payọ tẹ̀sí kàjẹ́ ọ̀rọ̀ obìnrin lánàá ẹ̀ ń sọ fún lẹ́yà ni ọbẹ̀ pò ń bẹ̀ ń sáré bọ̀ sọlọ́wọ́ bá wà ní rírú eléyàn kò ní í ṣe lọ́tọ̀ arọ́kùnrin tó jẹ́ pé tó bá pa ẹyọ kan jẹ àbí méjì tàbí sí ọdún yìí kò lè kọfẹ́ lè bu ńgbìyàn abímọ tí ó kò tí ó sì ní kó ní kò yọsíẹsú tó bá jẹ́ pé súná kọ̀la kò wá tàbí sírì níjọ súná kọjá òsèré ẹgbọ́ ta ni máa búrú ẹ léyìn. hàn so léèbú ọmọ rẹ̀ gé ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ o pèsè ọmọ àbúrò rẹ o olóbìmọ̀ ẹ̀ fún rẹ o yóò sì kó ó sì ní kó gbogbo ẹni tó lọ bẹ̀rẹ̀ lẹ́rìí pé ah, ọlọ́run fún kó kọ̀ wá pàtẹ́ sí ọkọ̀ lajẹ ìjọ súná kò tún pàjẹ́. a ti súná ní ìrọ̀lẹ́ yìí tẹ̀síìrì a ti yọ tẹ̀síìrì ni. Hmm ilé rẹ̀ sì ti àdúgbò òbí báyìí. àbí náà gbági. gbági lọ́hùn gbági tuntun ní ilé rẹ̀ síbí. ó sì wà. ó sì wà àjọ ṣé ọba tó sọ olóhùn ọba ọ̀jọ̀gbọ́n lọ lọ́hùn. ebi ebi e, e, ebo òun ebo sàpárà dà ní séèyàn ni wọ́n sàpárà dà ní ṣé ọlọ́run wà ọlọ́run wà ní máa yanjú ẹ̀ ebi ni wọ́n bá ń fa tí wọ́n bá tílẹ̀ bá ń rọ́ bọ̀ jàmá ọkàn ní ìgbà tílẹ̀ bá ń rọ́ bọ̀ nípa pé ntí ìjọkọ̀ ó gbà náà ní wípé anábì sọ fún akó lórí ibú a máa kó lórí ire náà ní ìjọkọ̀ ó gbà àmọ́ o ọlọ́mọ yọ ọ́ lẹ̀ o wàláyé máa anábì sọ fún ayé pé tẹ́yìn bá ń ṣe tó yẹ kẹ́ ẹ ṣe bá dé lápapọ̀ yọ̀yọ̀ ẹ̀yìn lẹ̀ àtúkẹ́ ẹ pariwo ẹ pariwo ẹ̀yìn yọ yọ lẹ o bí ibà yìí kó bá ń yọ lẹ àwọn òní máa wà gbẹdẹmukẹ báyìí o ayé tight ju báyìí lọ asọ́nà àwọn ti tight gan o tight bí kúlì jawani bí kúlì fi kúlì jawani labala yìí jẹ mímu o tight labala ìsàn o tight labala abẹ̀rù o tight labala iṣẹ́ ìjọba o tight iṣẹ́ àdáni o tight àmọ́ àwa ọlá àmọ́ ilá tó ń ráyè dọ́lọ́run yìí ọmọ ọmọ ni awálẹ̀sìn àsàdéhùn péjọ ogójì àdọ́dún ni ó dẹ̀ sọ adọdún ni àti mú àṣẹṣe ẹ fi yókù lé lọ́wọ́ tí o bá mọ máṣẹṣẹ ò ní ìbátijó ni ìbátírí báyìí fẹmi fẹyìn yankanyankan ó súnmọ́ kó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ tẹlómìnú wa tí yankanyankan bá ti ṣẹlẹ̀ tó tí bá ti ìbá ti mú ọ̀rọ̀ kọjá ká ara yìí gbogbo ìsànsì àmọ́ rárá ó ka yankanyankan lẹ̀ ti ń bẹ lákọ̀ọ́lẹ̀ ọwọ́ aka ńlọ́mọ̀ntì ká àwa ò mọ̀ ẹ sọ fún ìjọba ẹ sọ fún ìjọba kí wọ́n jẹ́ pé àfa rárá nìkan ni wọ́n máa gbé kí ayé àfa àti ó tòdodo bọ̀ wọ́n lára tí ó tòdodo bọ̀ wọ́n lára pé à ẹ máa fojú jẹ ní rí náà fi dìbò fún yín ẹ tán ẹ kọ̀ pakọ́ ẹ̀yin rẹ̀ ò ní í dáa fún ẹni tó bá ti bẹ́ẹ̀ ẹ bá ti báwọn ẹ̀yin rẹ̀ ò ní í dáa àwọn tí wọ́n ṣáájú yín lọ àwọn dà kí wọ́n gbódòdó bí wọ́n bá sòdodo fún ọ yóò lápá ẹni ẹlẹ́kejì ni pé ọlọ́run ní bínú àpapọ̀ mọ́ torí nìsín tabaniya wí ká sòdodo ọlọ́run ọba àlejòọ́lá ó ń bàjọba nàìjíríà wí lọ́wọ́lọ́wọ́ báyìí nípa pípọ́ ti dórí ẹni ẹni tí a mọ̀ pé ó lè ṣe dáa tó tẹ̀ ṣe dáa ló débẹ̀ ní ń pò yìí bí iṣẹ́ àbá báyìí ó fẹ́ ṣe dà ó sì ṣe ó sì ṣe rí àmọ́ bó ṣe ṣe lóníbẹ̀ ní ń pò ìdí sí àbábà yìí tó bá bù lókè yọ sẹ̀ sálẹ̀ tó bá bù sálẹ̀ yọ sẹ̀ láàrin tó bàbá bàbá ọdún kan sì lọ láwù bí mọ̀nà ń ka yìí. kọ́ni ẹ̀sùn kọ́wọ́ àmọ́ bàbá àgbàlagbà kò lè máa sunkún hàn ni ń ti ń dá sunkún bọ̀dù kò lè máa sún hàn ni pé àá kí ni ìṣẹ̀lẹ̀ báyìí òun wá ní báwa lọ fẹ́ sànú ẹ̀yin fẹ́ fẹ́ sànú aráàlú ṣe sànú ara yín ẹ mọ iye kálukú ti ń dẹ́sẹ̀ ẹ wo ẹ wo ẹ wo rìkúrì tá a rí débi apájú lẹ́yìn tẹ́ ní mọ́tò ẹ wo ẹ wo bí lu ṣe dà kò sí sẹ́kìn kò sí pẹ́nìkan pẹ́nìkan rí pátálókù tí wọn ò tí máa wọ jáde kò sí inú Ramadan agbóhùnsẹ̀ múrara ní ìmọ̀ọ́sẹ̀ pé ọlọ́run bá jálà nù tánu ẹ̀ gáyàtà kó mọ́ tìjọba nù ẹnìkọ̀ọ̀kan náà lórí ìjọba rẹ̀ nulẹ̀ níbi iṣẹ́ kálukú náà gbé tọlọ́run dúró síbẹ̀ ẹ fi tọlọ́run síwájú ń bẹ̀ ọba yìí kò ṣeé tọ́ o ọba yìí ò ṣeé tọ́ o èyàn lè lè bọ́ ọmọ lọ́wọ́ o ọlọ́run ṣàánú wa o àdúgbò ẹ̀rọ̀dọ̀ rẹ̀ ọlọ́run o. ayàtọ̀ aka lónìí ni àyà ogójì àti méje iná Suratul An'am náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جاره هل يؤلك إلا القوم الظالمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا رأيتكم إن يأتاكم عذاب الله بغتة أو جارة هل يولك إلا لقوم ظالمون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهره هل يهلك إلا القوم الظالمون tó ọlọ́run tún ìwà nábì sọ fún wọn. àrò àìtàkùn. ara àìtàkùn ẹ̀wà jẹ́ sọ fún yín ẹ̀wà fún mi nírò ẹ̀wà gbọ́rọ̀ yìí kẹ́ sọ fún mi ní anabi sọ fún wọn bẹ́ẹ̀ ìkọlọ ní kí n sọ fún yín o. kùlárọ̀ àìtọ́kùn. kílẹ̀ rí sọ sí ń ta fẹ́ sọ yìí kílẹ̀ rí sọ sí kí ni yóò ṣẹlẹ̀ fún ta fẹ́ sọ yìí. إن أتاكم عذاب الله بغتة أو جارة. ọlọ́run ní tí àwọn bá dé bàgìtà tán lójijì tí àwọn bá dé lójijì àbí. ẹni tó ẹni tí ẹni tí tọ́bọ̀ ta pé ẹ má fẹ́ dàdúgbò irú ẹ má fẹ́ jalè òun fẹ́ mú tọ́lọ́ tó náà wá dòkú kílẹ̀ tó mọ́ sọmọ lọ́sọ fún kò ń lọ kú àbáyà àbò ló ti kọ̀wé lẹ̀ pé mọ́júmọ́ òní lòun ó kù tí ò fi jẹ́ pé òjijì ló kù abẹ́ni ọlọ́rin àjò tí ọkọ̀ ọ̀run mọ́lẹ̀ tó gé wẹ́lẹ́wẹ́lẹ́ eléyìí ni òkú lójijì abẹ́ni ó sùn tí ò jí mọ́ tí wọ́n jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ lálẹ́ tó dẹ̀ lórí bẹ́ẹ̀dì tí ó dẹ̀ di pé wọ́n bó pẹ̀lú rí bẹ́ẹ̀dì allah akbar kabir ṣé lẹ́yìn ni òkú lójijì bagita tán bagita tán ọlọ́run ní tíyàwó bá dé lójijì bagita tán abẹ́nìkan ó ti rò wípé bákan ní nǹkan ó rì pé ah ah báńkà ni nípa pé kọ̀jẹ̀ máa rí bẹ́ẹ̀ tó bá sanwó ọjà sílé iṣẹ́ yẹn ọjà máa ń dé ni ọjà sì dé nìyẹn ó ní èrè tí ó jẹ èyí tí ọ̀sánwó ń ó kó fún ilé iṣẹ́ kan náà lọ́wọ́ àsanwó sí ọjà ọjà di lọ́la yọjà ìlọ́tùnla jọ mẹ́rin ọ̀sẹ̀ tí ń bọ̀ ó dosù kan lọ́dọọdún kan <laughs> bagitata lójijì àbótí kọjá ọjà ń bọ̀ yẹn bá ní ọmọjà wọ́n sì wá ọmọjà sọ́jọ́jà òfin ni àbúrí wọn dàrú ni àbí nǹkan kan ṣẹlẹ̀ ni ó ti dà wọ́n sáfẹ́ rí yín nǹkan mi bá sùn yọ rìsí tẹ̀fìrà dà ó ní ok ẹ̀sùn lè iṣẹ́ tẹ́ ti rà á wọ́n dé lè iṣẹ́ lè iṣẹ́ ní ah, ah, ah, ẹ mọ̀ mọ́ wá bí báyìí ẹ mọ̀ mọ́ wá bí ṣe báyìí lẹ́kọ̀ọ́ yìí sì gbà ẹ mọ̀ mọ́ wá bí ẹsẹ̀ tí wọ́n ẹsẹ̀ tí wọ́n ẹsẹ̀ tí wọ́n ní ẹsẹ̀ tí wọ́n ní ẹsẹ̀ tí wọ́n ní kí ló dé ìyẹn ọjà yẹn kì í sọjà tí kọ́mpìn ṣe gangan akàngbéwọ kọ́mpìn ni ọjà tí àwọn ọmọ ìyá kan lọ ṣe akànfọkọ kọ́mpìn ta ni pé aaa ẹ wo sàlẹ̀ rìsí ti yẹ ẹ pé kò so kọkọ ẹ pé wọ́n ti kọkọ kàmẹ́tẹ́ pé kò manager of science rẹ̀ manager of science ni yẹ ẹ wú ni gbà á sì wá wo àṣẹrajà bíbá yìí ni àdìlọsẹ́tù wọn ẹ má jẹ ẹ má wo ẹ má jòdì wàhálà o tí ilé iṣẹ́ bá tó gbọ́ wọ́n mọ̀ yín náà pé ẹ tó kúrọ́ máa wọn o ṣé ọba gíga tàbá wọn. قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جارة هل يهلك إلا القوم ظالمون ibi tí máa fẹ̀dá lọ́kàn balẹ̀ tó bá wàhálà ni pé òun ní aláfẹ̀yìntì bí ẹlẹ́rìí òun rajà òun sanwó ibi ìwé rajà kìí ṣe kọ̀rọ̀ kìí ṣe ibi tí ọ̀gbà júmọ̀ ń gba rìsífì tá a di pé ẹ wò ó ẹ máa sá lọ o ẹ ẹ jẹ rí ẹ mọ̀ pé wọ́n ní kí ẹ lọ pa àwọn wa ni ẹ pẹ́ ra wọn èyí náà wàá sá lọ. tẹ ẹ bá pe àwọn àwọn kò bá yín o àwọn kò àwọn ọmọ yín rí o. ẹ bá rẹ̀ sọ pé akọ̀lùsíìtì fún yín àná ẹ̀ fi ilẹ̀ àákùrí ìsìsì ilé iṣẹ́ wa jáde kọ̀ọ̀kan kò mọ́ lè yẹ o. ń gbẹ́ mọ́ rí báwọn ẹ̀yin náà ẹ̀yẹ fẹ́ rajà ní ten million àtàfún ní eight million ẹ̀yin náà fura ṣe é fura ṣe ten million ṣíṣọ́ àtàfún yín èyí wọ́n nìyẹn ẹ̀ ti ṣe sọ́dà nù so mọ́ rí bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ó ti jẹ́ nìyẹn ẹ lọ sẹ́tù <laughs> ẹni tí ó ṣubú èyí mọ̀ pé òun ṣubú yọ kalẹ̀ tó tó mọ̀ pé òun ṣubú abẹ́lẹ́ ọ̀bàlẹ́jọ́lá gbogbo ọmọ ìyá tó wá sanwó ọjà tí wọ́n lẹ́mí àti rajà ó lè wọ́n sanwó ọjà bó ti yẹ kán rajà kán lè bá àrí jẹ ńbẹ kán lè bá àrí mu ńbẹ ọwọ́ ń lọ tíkọ́tíkọ́ abẹ́lẹ́ ọ̀bàlẹ́jọ́lá bá ní fòró gbogbo bí ọ̀rọ̀ náà ó ti yanjú bá ní jẹmọ́ pa ńbẹ. amina ọjà ni o iṣẹ́ ni o àfẹ́gbàsẹ́ǹbì kan ni o tó yẹ pé iṣẹ́ wọn iṣẹ́ halali ni ó fojú hàn wọ́n gba sẹ́wọ́sẹ̀ kan gbà wọ́n dẹ̀ kówó wọn lé lórí wọ́n dẹ̀ fi ṣe pé à wọn ò sẹ́ máa àwọn ò sẹ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn tí ó dẹ̀ wọ́n dẹ̀ sanwó fáwọn lọ́wọ́ àdìsíkọ̀ abẹ́wọ́ba àlejò ọlá kó tó dìwò yẹ mí tá a máa dúpẹ́ jẹ́ ọ̀nà wa dúpẹ́ láàyè yìí. àmín. wá sí ọ̀nà fún wọn kọ́nà dúpẹ́ yahoo fún wọn. àmín na. ó lágbára wọ ọlọ́run. àmín. ọlọ́run wá sẹ́mi kẹ́ni kọ́kọ́ wa náà kù. àmín. gbogbo ẹni tí ń fa tiẹ̀ náà ọlọ́run jẹ́ ó tóra wọn. àmín na. Bagitata, tán ó lè lò mọ́ síbẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tí bá ń ráyè wá gbọ́rọ̀ ọlọ́run báyìí à nǹkan lálẹ́ ń ṣe yìí ẹ ti ń kírètì àkàsọ̀ fúnra yín lọ́dọ̀ ọlọ́run nìyẹn tó máa fọsọ fọlọ́n pé ọlọ́run wọlé pé tẹ́fsírì ọdún yìí ń bàjẹ́ ẹ̀ẹ́n gbogbo bí tọrọ bìtẹ́ náà wá pé tó a ti fẹ́ mẹ́hẹ̀ bá ń dìbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́ ń lọ gbọ́ ń ń bẹ́ẹ̀ ń ń bẹ́ẹ̀ nìyí níjọ́ tó bá tún jásó owó tó ná ń bẹ̀ ni tó bá lágbàá tó ná wọ́n ti ń ki ìpọ̀rípọ̀rí mi fún mi nítorí ẹ̀ họ a sọ̀rọ̀ mi ìjọ mi yóò dàbẹ̀ pé ẹlòmíì gangan là ń bá wí àti ẹ̀gbọ́n àwọn tí ń kọ̀yìn sí wa àbí tá a kọ̀yìn sí jàre àwọn tẹ́ pé àwọn ń gbọ́ wa ni ẹ̀yin táwọn ojú táwọn jẹun ru wa báyìí ẹni máa wò pé ojú bàbá sì tẹ́jú mọ́ nǹkan gan báyìí wọ́n sì tẹ́jú mọ́ òun ó lóun yẹn ń sọ ó lẹ́mìí àná wojú òun ó lójú wọn tó ṣe ìyẹn wojú rẹ̀ ọ̀rọ̀ lọ́jọ́ bẹ́ẹ̀. mo rí ọ. ẹyin ojú ẹ bí mi ṣe ń ṣe tèmi ní tó yé mi lọ́wọ́ ń sọ. àtúrí ẹ̀dá àdẹ̀sá obìnrin ọ̀sá ọkùnrin ọ̀sá yóò fi kankan di fún wa. a jẹ gbígbé ni a ò sọ pé a ṣe ń tó ju tẹnìkan ò ṣe lọ àmọ́ ó yẹ ká náà tún nígbàgbọ́ pé ọba òdodo ni kẹtù máa pé kò tó yẹ yẹn lọ tẹ́sí ni yẹn ò tó yẹ àrùn òun ló tó ti ba ṣe jẹ́ báwọn kò bá ń fọ à kò ní òtó yùn. kò ní òtó yùn. ìtàbàjẹ́ yìí sì ń kánú ṣe olóore bẹ́ẹ̀ sẹ́yìn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rá yìí ṣe náà wọ́n dẹ̀ láàyè kan ṣe jẹ̀yìn lọ. ẹlòmíín mẹ́tọ́ pé yóò tọ́ bá wá yóò sùn mọ́tò mọ́lẹ̀ ń bì kan ni kò sì tún wá ọlọ́kọ̀ tí ó gbé wá kọ́dà bọ́kọ̀ kan yọnu yóò tún gbé mi ní bí yẹn ti yọ yóò tún gbé mi ní ìwọ òsì lọ́kọ̀ kan jó ẹsẹ̀ jọ ẹsẹ̀ rẹ̀ náà ló wá ní ojúmọ́ ọmọ tí èsì ní ìsìn ọlọ́run ọmọ tí ó bẹ ọlọ́run ọmọ bí ó ti ṣe sínú ó ti bẹ́ẹ̀ náà òsùn wá náà ìyẹn ẹlẹ́yà ní bò ní àbíyàwó ní bò ní oníjẹ́ òun ó ti sẹ́fúsì dì bẹ́ẹ̀ pé lọ gbowó ń bẹ̀. ẹni ẹni kí n jẹ ẹdẹ sẹ́ẹ̀ gbowó bọ̀ ọbẹ̀ ni lẹ́sàgì ń dínà ìlọmú tọlọ́hún kó ń máa sì tọlọ́hún ọlọ́mọ bí ó sì mi. ó sì wá ah, ah. sọ́ba yìí wàá fi wálẹ̀ kó wá rárá o kì í ṣe bàbá wọn. bàgìtàtà ilé lójijì ni onídìyàwó bá dé lójijì àwùjọ ara tán. abóhùn ò tiẹ̀ mú gbaná ìpamọ́ òun jẹ́ kí ìyàwó ṣe jọ́jẹ́ pé mo fẹ́ hàn kan mo fẹ́ hàn lé mọ́ o gbogbo ẹyẹ máa gbọ́ o ọlọ́run sọ pé ti fi kankan kéde ọ̀sẹ̀ sí o ràn ọ́ lọ kó lè máa ti lọ fi ṣe múra kalẹ̀ wo ọjọ́ yẹn ó pè é dẹ̀ ọlọ́run ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìjọba yẹn wọ́n da wọ́n sì padà da pé ẹ má lọ́nà lémọ́ o ẹ lọ jù wọ́n sí gbàgà ó sì mọ̀ pé ó lẹ́jọ́ ń kọ́ tó kọjọ́ tó pé kí tí orí kankan ṣe sí gbogbo tó gbogbo karama rẹ̀ tọ́lọ́ ń bá fún ọ̀yàn ọ̀gá kìíní kan ni yóò sì padà lẹ́ni ẹlẹ́wọ̀n àbẹ́yẹ sí ìrírú ẹ̀ ni ẹ̀rí gómìnà lẹ́wọ̀n rí ni orí di ẹ̀ńfẹ́sà rẹ̀ wọn ò ju sínú blackberry ni ìbò ló dé yẹn gara tẹ bá ń yọ gbọ́ pé wọ́n ju ẹ̀wọ̀n mi kan pé a ah, irọ́ ni rodo ni gangan ni lójú yìí ni ó ṣe ìyẹ́ arígbọ́lẹ̀ wọn gbogbo karama tó ní tí mo fún mo tún ju ẹ̀wọ̀n padà yàrá tán yẹn ni ó ṣe sí làwọn ọmọ tó lè gbàgbé alikiamọ náà straight ẹ pé kò tẹ lẹ́yìn ibẹ̀ ó lọ alikiamọ straight ni ebo ni ó ba yìí ni kálí mọ̀ pé kankan ò nǹkan kan ò dirọ́ ni akásẹ́ ó lè ṣe nítorí ànúfẹ́ lòmíì kí sanu ẹlòmíì pé gbogbogbò ṣe ń bá bọ̀kọ̀lá pàlà yọrí ẹ̀ báwọn kí n lè kẹ́ ọ fàbùkù yọrí ẹ̀ fẹ̀sìn yọrí ẹ̀ ẹ̀sìn gbogbo ayé wọn mọ kanu pípa ni pé lágbájá ń bẹ̀lẹ̀ wọn ní ọjà yìí ń bẹ̀lẹ̀ wọn. irọ́ ni irọ́ ni ẹ̀ ní ẹwù dáadáa o ni. àwọn chief nìyẹn. wọ́n sì lè máa sọ dọ̀dọ̀ọdún dọ̀dọ̀ọdún ọdún wọn ti máa rántí pé ọ̀sẹ̀ wọn rí na níta ìsọdún rẹ yìí ẹ̀ ńláka yìí ni kò yẹ ká ìsọdún rẹ ẹyẹ bíbà yẹn kí bíbà kí yóò tó mú ọ̀gá rẹ̀ tó gà tó tọ́hàn lémọ̀ tó ságbé fájú sọ́ọ̀sì pé ọ̀gá àwọn Jésù àwọn rèé o má ṣe ṣeré o ẹnudó de kiri yóò orí ẹ̀ ti dàrú ńgbìyànjú aṣáájú rẹ̀ báwọn anábìtọ́ sí báwọn kí wọ́n wá ní kí ni wọ́n ń ti ẹlẹ́gbẹ̀ẹ́ ìmáàsọ ìmáàsọdọọdún pé ẹjọ́ kẹlẹ́ nìkan lẹ̀ wọ̀n àti pé àwọn ẹranko sá ọlọ́ọ̀nà ni ọlọ́ọ̀nà ni ọlọ́ọ̀nà ni kọ́mọ mọ̀kà máa ń pè ẹ mọ̀ jà sí mọ̀ pé ah, ẹ mọ̀ ni ẹ mọ̀ rántí ẹ ní o kílẹ̀ rántí abẹ́ ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ ni ẹ mọ̀ bí ṣe ń bá yé bọ̀ ni ọwọ́ àfihàn eléyìí ọrí ẹ wá rántí ẹ ọmọ tí wọn tún ti ìbí tún pé kí ni ń ṣẹlẹ̀ wọn ni ah, ẹnìkan báyìí ni ó bẹ̀rẹ̀ báyìí orí báyìí àwa yóò yẹ̀ sí báyìí ah síbo lọ́yọ̀ yẹ̀ sí sẹ́wọ̀n síbo sísàárè a. kálukọ́ máa sọ lótò lọ́sì ẹni tí ó pè wọ́n pa ni ẹni ló parẹ́ ẹni kan kan kan kan ibo lòun náà ni ogún ọmọ fi bẹ́ síbẹ̀ náà ni. ẹja máa bẹ̀rù ẹ̀kọ́ mọ́ mu wá ẹja aráyè fún ẹja aráyè fún ẹnìkan lórí èèyàn mùsùlùmí ni kọ́lọ́mà ni kọ́lọ́mà ni foríjì ọ wà nù pírọ́blẹ́mù èmi bàbá wa lọ alọ awalọ ayadọmọ kálíkì wa alo ọkọ àwa bá má nǹkan bẹ má yẹn wá ń sọ pé ọ̀rẹ́ ẹ lòun ní alájọ máa ń sọ lòun pé òun ò tó nu owó ṣùgbọ́n ó ní sẹ́yìn mà pé ẹ̀wọ̀n tó wà lọ́n fi sóre fún ni a ní kí ni eh, di olóòtú parí kùránì méjì lẹ́yìn gbàtọ́ dẹ́wọ̀n ó nígbà tí ò sí lẹ́wọ̀n ó sọ ráyè kùránì ó ráyè ewé kan jọ kan ṣe kọ́ọ̀lù jẹ́ ó ráyè tiwọn ní ìṣó ti parí Kùránì olórí Kùránì méjì ti parí ní ìsìn ìjọba àná fún anjọ́nà kò tí ì kúnjọ yẹn ẹ wá gbọ́ nǹkan. ìyẹn ni pé ó yẹ ká máa wáyè lẹ́fún tó lọ́hùn torí pé èèyàn padà rárá yé ń èèyàn padà rárá yé yẹn. tí yóò mú ni yóò mú so mọ́lẹ̀ ni tipatipa mọ́ndàlá yín bẹ́ẹ̀ ṣe wá yìí kò sínú tọ́ máa wúláyà pé mo lọ sẹ́fì àmọ́jọ wúláyà rẹ o máa dúpẹ́ fọlọ́ ni o tó fàsìkò lẹ̀ lẹ́rọ̀ gbogbo nǹkan ló ní sàká àsìkò náà ní sàká ó yọ báyìí wá yọ síbi tí ò dáa ni. sàká la wá yọ yìí lẹ́rọ̀ yìí pé mo lọ lẹ́rọ̀ o sì kúrò lẹ́rọ̀ ẹjọ́ wọn mọ̀ wá ẹ máa ṣàkíyèsí ẹ̀rí tàtí àwọn mú mọ́lẹ̀ gbogbo ẹni tí ń bọ̀. anakumula. bákítà tájà rẹ àwòjá ara ta ọlọ́run á fi parí àyà yìí اليهلاك إلا القوم الظالمون ẹgbọ́ ọ̀rọ̀ jàmá ọlọ́ni aliyulaku ṣé wọ́n pẹ nìkan rẹ ni ṣé wọ́n pààyàn rẹ ni ìlàlẹ̀ káwọ́mù zọ̀lìmù ìbálàbòsí ni wọ́n ń parẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ yé wọ́n pa dànù ṣé bí ìbálàbòsí ni wọ́n ń pa ṣé yẹn ni wọ́n ń pa ni alukwani mani ale yi wòle ako ilé akọmọdọ limon sikita gbé níbẹ̀rù nìyẹn kita gbọ́ yé mbẹ àti wọn bọ̀ wá malabosi àti wọn padà bọ̀ wá mu ọlọ́run wa lo fíìlì yẹn ní majihuru bí ọ̀rọ̀ àná ale yi wòle ako kọjá sọ pé ale yà aleku lahu ọ ní ale yi wòle ako ṣé wọ́n ń pààyàn rẹ ni ẹgbẹ́ta ní ń pààyàn rẹ tani ń kó yàn lẹ̀ tani mú yàn so tani dẹ̀yàn lori lórí bẹ́ẹ̀dì rẹ̀ tí ò ní lè bọ́ọ̀bì kankan mọ́ tani tani so yàn tí wọn ìtìlẹ̀kùn mọ́ tí ò sì tó dìde mbẹ̀ ẹ fi yàn sọ ẹ má jẹ́ òbóde ọlọ́run kó mu yà ni ẹ má jẹ́ òbóde o ẹ yà fàámi sọ o ẹ fẹ́ pàṣẹ ọlọ́run ò mu ni o èèyàn ní mu tọ́lọ́mbà mu gbogbo lẹ́kùn ní ẹ sídà lẹ̀ kọ́mọ́sáyọ kárì ẹ má fẹ́ bá gbà yẹn dùgbò rí i pé àjọ ìfilẹ̀ fúnlẹ̀ báyìí dákun àjọ ah, jọjọ jọjọ filẹ̀ báyìí apá yóò ṣe gbé ẹsẹ̀ yóò ṣe gbé ìdí máa tẹ sí látàárọ̀ táwọn tí ó yí lẹ́gbẹ̀ẹ́ padà ọ̀bá sì dé lálẹ́ ká yí onípò mbẹ́ mbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ lómi ti máa ra àmọ́lẹ̀ tí ó máa ra àmọ́lẹ̀ ńgbọ́ bá ti pẹ́pẹ́pẹ́ tí ó ìyàwó ti gbàgbé ẹ̀ síbi ọ wà ọmọ ti gbàgbé ẹ̀ ó ti débi iṣẹ́ tó ní àádáàdì ah, mi olóhùn ò tẹ kí wọ́n láàárọ̀ ìpè tó jáde nígbà tí bá ń bẹ ní gbòdògbòdò wọn mọ̀ pé àá ah, pẹ̀lẹ́ dádì onígbòdò wa ní kóhun kí ni wọn dẹ́ni kó ń bá yín ṣeré díẹ̀ ń bẹ gbòdògbòdò nu bóyá ní ìsìnkú ní tí ìkùtù ìgbàgbé ẹ̀ sí yàrá. ọ̀pọ̀lọpọ̀ ẹlò àwọn olówó mi ti máa kú bí wọ́n wà a máa ṣe ní usage tí làṣírí máa ń tú ní usage kan náà tí wọ́n máa ń tú tó wọ́n á san owó oṣù méjì lẹ̀ kò sí nílé mọ́ tó bá tiẹ̀ lọ tó bá dẹ̀ tìkùtì máa strike tẹ́lifà kó wá gbé kinní rẹ̀ ìdásí àtún àwọn ọ̀nà nígbé wọn. wọ́n ti á kẹ́ bẹ̀ ọmọ tí ò tó yẹ ráyè tọ́lọ́nù àyà tí ò tó yẹ ráyè tọ́lọ́nù nìyẹn ọkọ̀ tí ò torí rẹ̀ ráyè tọ́lọ́nù ní gbàgbé ìtàn kẹ́ bẹ̀ tí owó wa àwọn ti sanwó ẹ̀fẹ́ àwọn ti sanwó ẹ̀fẹ́ ẹ̀ máa bá wọn tọ́jú ẹ̀. ìgbà tí bá tiẹ̀ lọ kò ní lọ hmm. tí ọ̀rọ̀ ọlọ́mọ mọ́ o. aliyu ya kò yílá ká mọ̀ dọ́ọ̀lì mú náà a sọ pé náà balijà balajàre a pé bala torí náà fún yòó mbẹ́nu béèrè yẹ. ọlọ́run mẹ́ni kankan o àfàlábòsí àbẹ̀ lọ́mọ́sí alábòsí tiwa. amiina. èèyàn báwọn ẹ̀ka. Uh, ẹ̀ka وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. Ekaya إيه 49 والذين كذبوا وك والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون تو قايغولا كوسالي فانو فوا امين bá a ṣe ń gbọ́ yìí àtẹ̀ntì ń sọ àtẹ̀ntì ń gbọ́ ọlọ́njọ́ lápá nù sẹ̀mí wa. àmín. kọ́lápá kálí síwọ́ mi ẹ̀sẹ̀ kọ́lápá kálí lékún bí iṣẹ́ olóore. àmín. ọ̀tọ̀mátìkì dẹ́ni ọ̀tọ̀mátìkì ni tẹ́ ẹ bá ti ṣe ń tọ́ yẹ kẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀ma mà pé kankan bẹ̀ ti ń jọ lẹ́sẹ̀kẹsẹ̀. àdúrà kan ni pé ọlọ́run jáde ṣe máa ṣe máa ṣe ọlọ́run kọ́lọ̀ ń jẹ́ àlè ṣe má ṣe ọlọ́run kọ́lọ̀ ń jẹ́ àlè ṣe wọ́n bẹ̀. mẹ́yìn rí wọn tá a gbọ́ wọn tá a gbọ́ tá a gbà tá a ṣe ẹ wá sí ń gbádùn rẹ̀ abẹ́yìn ẹ̀rí bẹ́ẹ̀ sí ń gbádùn ẹ̀yìn tẹ́ gbọ́ tẹ́ gbà à ń gbádùn ah. ayé tá a wà yìí ìmọ̀ ń tá a lè fi júwe kọjá ń táwọn afá fi júwe lọ táwọn afá gbóyún ọ̀rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ ànábì ìgbé mọ̀tá ń kọ̀ lílu ni nǹkan kan kékeré báyìí ni kò tó nǹkan kò dáa kò tó tó nǹkan. màtá ń kọ̀ lílu fúnna máa wá hùjà ànà wàbí sàlìmọ́sí. kọ̀ lílu ni fáànù tí ń yí ẹ lọ fi sí tẹ́bá yín ẹ̀sán fáànù tí yín tó lè sáré jù yín lọ ẹ lọ fi sí arékó ṣáìdù yìí lọ ẹ jí fi nàmbá yányán rẹ̀ tó bá sáré pin tẹ́ pé ẹ rí nàrí ọwọ́ rẹ̀ mọ́hùn ẹ wá mú ọgbọ́n mbẹ̀ ilẹ̀ tí ń sú ti ń mọ̀ yìí ọwọ́ ń yára sú ń yára mọ́ ju fáànù yẹn lọ. bí asẹ́nmájúmọ́ta ń lẹ́lẹ́ yìí aré ti ń yára sá ó ti fáànù yẹn lọ ọlọ́run ní gbogbo ohun tí ẹ̀ ń lò láyé ọdọ ọ̀sẹ̀ kan ọdọ oṣù kan ọdọọdún kan yọdún báyìí tẹ bá kàákàákà tó bá di ẹgbẹ̀rún ọdún ló ṣe déédéé ijọ́ kan lọ́dọ̀ òun ọlọ́run pé ilẹ̀ mọ́ kílẹ̀ tó sú ẹ̀yìn ti lẹ́gbẹ̀rún ọdún. inna yawman 'inda rabbika ka alifi sanatin mimma ta'uddun. násù kúránì nìyẹn ntẹ́ nǹkan ti yẹn tẹ́ bá ka one thousand ńlọ́dọọdún kan lọ́dọọjọ́ kan jàre lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ń fi gíríngòrì yìí ka ọdún kí la yìí two thousand kìíní two thousand sixteen àbí ìyẹn ni pé ìjọ méjì àti ìṣẹ́jú péréte ọjọ́ méjì péré àti sẹ́kọ̀ndì àbílẹ̀ ń gbé péréte ìjọ àyà bóyá bí ìjọ àyà bí méjì àbí kan gbogbo sẹ́n ẹnìkan wáyé ó tún ti wá lọ ìyàwó lọ́wọ́ wa wọ́n ti ṣèjọba tàlífàbalẹ̀ wà tàlítàfàbalẹ̀ wà amadu bello kínní kan nǹkan nǹkan gbogbo ẹ̀ tẹ́ ń ṣeun láàrin ọdún ọjọ́ méjì péré lọ́dọ̀ ọlọ́run ni tọ́yẹ́ pé lọ́dọ̀ rẹ̀ olótùmọ̀ iye ọjọ́ tuntun kù ńlẹ̀ tá yóò ká yóò tó parẹ́ olótùmọ̀ iye ọjọ́ tuntun kù ńlẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́hùn gbéra kí àti ìlò ń bẹ̀ <laughs> àwọn tá fi jíra kà á fourteen kí fourteen thirty seven la wà yìí ìjọ kan àti ìjọ péréte díẹ̀ ọjọ́ kan ẹ ojú ànábì ti lọ lè ṣe jira ké ké ọsẹ ọsẹ dé ní ọjọ́ àti ìṣẹ́jú díẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ilẹ̀ gbẹ́tẹ̀ mi ààrẹ sáré burúkú àmọ́ fáànù tí ń yọ sáré yẹ má fi wé òye yìí kọ́ o fáànù lẹ́yìn tó lè sáré dáadáa yẹn ni o báyìí ṣe lọ búrúrú nìyẹn tètè ṣe ń tó ṣe ń bẹ̀ ni ṣe ń tó ṣe ń bẹ̀ ìgbọ́dọ̀ ẹ̀ ń palẹ̀ àwọn èèyàn mọ́ ni ìwà àwọn afá ńlá ńlá tí wọ́n ti lọ wọ́n kà nígbà tí kàti dé tí kàti bírí bírí bírí bírí bírí ní gbogbo nǹkan yóò bẹ̀. mi ti wá ní o ti jẹ́ nìyẹn. àwọn afá lọ ha sẹ́yìn ti gbọ́ aláàtì gbọ́ ha wọ́n ti lọ wọ́n ti ti ọsẹ́ ha ọlọ́nkẹ́ wọn o nìyẹn. ẹlẹ́yà lọ ha ẹlẹ́yà kìnnìkan alájà kìnnìkan ẹsẹ̀ yí ẹsẹ̀ ọjọ́ ń lọ. Hmm.